بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله واصحابه والسالكين منهجهم إلى يوم الدين على وقف ولون وبا ترى السلام على رسول الله محمد صلى الله عليه وآله وسلم إليني ni tírà kejì gẹ́gẹ́ bí àdéhùn àti aṣeníjẹjọ lẹ́yìnbà tá a parí àlùsọ́lù fẹ̀lẹ́ta a tún ṣe lórí ìyẹn wípé sọ́mùrì ìwọ̀n tí àyàn kó sínú àṣẹ àwọn aṣe lẹ́dẹ̀ fúnra wa wípé tíra ní ìtàmà gbé yẹ̀wò ní alqawaidu alárùbáà àwọn òkú mẹ́rin kan èyí tó ṣe kókó láti gbọ́yé nípa ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ìṣesí gbẹn tó bá jẹ́ olùkọ̀ọ̀kan lẹ̀ táǹpé ní ọ́fọ̀ ó mọ̀ ní táǹpé ní muqaddimah ọ̀rọ̀ ti síwájú kí a tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gangan so al-imam sheikh al-islam muhammad bin abdul wahabi alayhi rahmatullah wọ́n ní muqaddima náà tí wọ́n ṣe fún tírà yìí ó yá ká kásíra أسأل الله الكريم رب العرش العظيم أن يتولاك في الدنيا والآخرة وأن يجعلك مباركا أينما كنت وأن يجعلك ممن إذا أعطي شكر وإذا ابتلي صبر وإذا أذنب استغفر فإن هذه ثلاثة عنوان السعادة اعلم أرشدك الله لطاعته أن الحنيفية ميلة إبراهيم أن تعبد الله مخ... أن تعبد الله وحده مخلصا له الدين وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون فإذا عرفت أن الله خلقك لعبادته فاعلم أن العبادة لا تسمى عبادة إلا مع التوحيد كما أن الصلاة لا تسمى صلاة إلا مع الطهارة فإذا دخل الشرك في العبادة فسدت كالحدث إذا دخل في الطهارة فإذا عرفت أن الشرك إذا خالط العبادة افسدها وأحبط العمل وصار صاحبه من الخالدين في النار عرفت أن أهم ما عليك معرفة ذلك لعل الله أن يخلصك من هذه الشبكة وهي الشرك بالله الذي قال الله تعالى فيه إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وذلك بمعرفة أربع قواعد ذكرها الله تعالى في كتابه إليني أروتي سواجه بإنترودوكشن àbíká pè ní pèrè ambo tí Sheikhul Islam tó fi bẹ̀rẹ̀ tíra yìí gẹ́gẹ́ bí ìṣesí wọn tá bá wọnú àlùsọ́lù sàlátà náà a rí pé ìké kọ̀ọ̀kanú àwọn ọ̀rọ̀ wọn wọ́n ti àdúrà ṣíṣe síwájú àdúrà tí wọ́n ti síwájú yìí ń wúlò fáwọn èèyàn méjì sí mẹ́ta àkọ́kọ́ talibul ilm ẹni tó jọ máa kẹ́kọ̀ọ́ tí ó máa ka síra yẹn kọ́lọ̀hún fi ṣe kàn ń gẹ́ kó fi ṣe mẹ́nà kó sì pé tí wọ́n kọ sínú tíra ìlú náà máa kà tí sì máa ibi tí ti máa sábà wáyé lọ́dọ̀ ọmọ kíwà bá fa òní sí pé ẹni tó kọ̀wé àbí tó kọ kọ ọ̀tọ̀ ọ̀tọ̀ ní tíwọ́ tí wọ́n ń ka tíra rẹ̀ tó pọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tó kọ taari ibi táwọn elu ń lo ọ̀rọ̀ wọn sí ó mọ iye àwọn èèyàn wípé ibi tẹ́ ń lo ọ̀rọ̀ mi sí mi kọ́ tíra mi síbẹ̀ yóò fi rí pé àwọn sẹ́lẹ̀f nínú àwọn tíra àwọn tí wọ́n bá kọ́ tíra wọ́n ní àánú àlùmọ̀ lójú àwọn kejì lẹ́ńtà máa tún tíra yìí fún ìjẹ́ tí wọ́n ń tú gbọ́yé mélòó mélòó ni lò tó ṣe pé àsìgbọ́yé ló fi ń kò sì ní ní àǹfààní kó lè súnmọ́ àfààyàn kó bi léèrè pé kí ni tẹ́ gbàlẹ́ ìrùn wà títẹ́ ń ṣe nínú kó ṣe wípé bóyá ọjọ́ òlù kàn gbọ́ àwọn oní audio lectures àwọn ti àwọn làwọn fara káṣá eléyìí kí wọ́n jókòó níwájú àfáà kí wọ́n gbọ́rọ̀ ó dì ṣòro fún wọn àfi mo sáfẹ́ recordings lecture lecture kí n sáà gbọ́ mélòó mélòó ni táfà ń sọnu lectures ó ṣe pé bí ààbọ̀ ọ̀rọ̀ ni ìsídà kò pé recording gangan ní problem àbí kó mọ̀ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ so gbogbo àwọn kan yẹn ń máa ń da àgbọ́yé ẹ̀sìn irú mọ̀yàn ní ojú àwọn tó tún máa ń sàǹfààní gbé àdúrà yìí lọ́gọ́ọ̀rọ̀ gbogbo àwọn tá à ń sẹ̀mí lẹ́yìn àbí àbí mùsùlùmí kò jẹ́ mùsùlùmí bọ́lọ̀ bá gba àdúrà yẹn ìyẹn tó ń àwọn náà tún máa ara òun ló ní ọba ọba alápọ̀nlé ọba tó ní àlẹ́ arúṣ tó tóbi jùlọ mo ń bẹ ọlọ́run ọba allah ọba alápàlẹ́ ilé jámà wípé nínú àwọn okọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala al-karim allah subhanahu wa ta'ala ọba alápàlẹ́ ni ó fi wánú hadith náà mùsùlùmí ní ìdí àtàwọn àfáà mi tó ń ṣe náà alẹ́ sùdátù ní inna ọba subhanahu ni ó ti ọlọ́run ọba lójú kọ́mọ ẹ̀dá èèyàn tẹ́wọ́ rẹ̀ méjèèjì sókè pé òun fẹ́ nǹkan wájú ọlọ́run ó sì dá a padà lórí ìfọ̀kúmọ́ fún ní tí ń fẹ́ ọlọ́run ọba wà generous débẹ̀ kí ló fà tí al-imam rahimahullah ta'ala tí wọ́n fi lo kókọ ọlọ́run ọba yìí láti fi ti tàwásùl láti fi sàtẹ̀gùnsíwájú ọlọ́run ó ní pé àpọ́nlé tọ́lọ́run ṣe fẹ́ dà ó pọ̀ ṣùgbọ́n èyí tó jó lórí àpọ́nlé rẹ̀ ní kíyàn gbẹ́sìn náà fi ti ọ̀rọ̀ yẹn náà fi ti okọ̀ yẹn síwájú láti fi ṣe àkàsọ̀ níbi ìbẹ̀ lọ́wọ́n ọba wọn ni Rabbal Arshil Azim ọba tó ní àlẹ́ àrùsì tó tóbi jùlọ àlẹ́ àrùsì náà ní jẹ́ àga àga ọlá ọlọ́run subhanahu wa ta'ala kùrùsíyù ìtísẹ̀ ọlọ́run ọba ní kùrùsíyù jẹ́ àlẹ́ àrùsì ó ní àga ọlọ́run ọlọ́run jókòó sórí rẹ̀ òkè rẹ̀ ló wà àmọ́ ti sẹ ọlọ́run ọba ó ní kùrùsíyù kùrùsíyù tó jẹ́ ti ṣe ọlọ́run ọba lọ́lọ́run wá ń sọ wípé ihu kursiyuhu samawati wal ard ìtíṣẹ́ ọlọ́run ọba yẹn ó gbá ti bẹ̀ ní ti àti ilẹ̀ wà ní àlàáfíṣòsì wà tóbi tó àwọn kan tá à ń sọ yìí tá à ń mọ̀ pẹ̀lú ìgbàgbọ́ ni tó yí ọmọ ẹ̀dá èèyàn kan lè capture ó transcend nínú àwọn al-azim ọlọ́run ọba ọba ńlá ni ọba tó tóbi ni ó tún wá ròyìn ẹ̀dá rẹ̀ tó dákú tóbi táàfi máa rírì ní nǹkan yẹn ti tóbi tó níwájú ọlọ́run ìgbà tí al-imam rahimahullah ta'ala tí wọ́n ṣe àdúrà yìí tán tán tí tán ti kó bá ń fojú tó ọ nínú ayé ń bí àti lálùkìyàmà àtàwálì awùlùwìláyà أي العناية تامة للذي يتولاه ká ṣe onígbàkàyà fẹ́yàn ká dúró níjò wípé gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí ọdójú rẹ̀ kọ́ mí gbogbo tó bá ń fẹ́ béèrè lọ́wọ́ mi ó ní wìláyà aránṣẹ́ mi ìkún lọ́wọ́ mi kójúmọ́ tì ọ́ ọlọ́ba nìkan là ń tọrọ rẹ̀ wájú rẹ̀ àlìmá wọn fi lè ìbẹ̀ lọ́hùn pé kó lóun bá ń fojú tó o àlámàrí rẹ tó jọ mọ́ta yé nígbàlù kìámà kọ́lọ̀n kó mọ́ dọ̀ọ́dà ẹwà àdúà àwọn ńláńlá ẹni tọ́lọ̀n bá sì ṣe ní wàlíyù rẹ̀ kò ní sọ̀rọ̀ má ẹni bá ṣe ní wàlíyù ara rẹ̀ kò ní gbogbo tí ń dààmú wọn nù sẹ̀mí wa tẹ́sẹ̀ fi ń dàrú èèyàn lọ́wọ́ yẹn kò ní jẹ́ téèyàn ìsẹ̀mí هذا من ولاية الله سبحانه وتعالى للعبد sólè náà tó ń rí kọ́lẹ́kọ̀ọ́ wípé kìí sórí ayé nìkan lèyàn ń béèrè kìí sórí alìkámẹ́ nìkan lèyàn ń béèrè méjèèjì lèyàn ń béèrè papọ̀ kìí ṣe pé èèyàn wo ma orí alìkámẹ́ nìkan náà ní ara méjèèjì náà lèyàn ń béèrè eléyìí ń bẹ ọ̀rọ̀ ọlọ́run bá ní sọ́tù bákọ̀rọ̀ wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar anásẹ̀mọ̀ mẹ́lẹ̀ kí ọlọ́run kó bá yọnu sí wọn wọ́n ló ń ṣe ọlọ́run òye kó gbò lẹ́ni tí tí o mọ̀mọ́ ṣe àdúrà yìí náà dì ń ṣe é oore làdún àwọn bàbá wa ń lẹ̀ yorùbá tí ò sí fọwọ́ rọ́ dànù tí wọ́n sọ kí wọ́n lọ́hùn wọ́n torí kú fẹ́ sórí ayé fún wa wọ́n ti tàlẹ̀ kíyàmà léwọ̀ fún wa wọ́n torí kú fẹ́ sórí àlìkíyàmà fún wa kó wá ṣe ti tayé léwọ̀ fún wa àti kíní àti kejì wọ́n ti jí nké wa. wọ́n tún ní wa ẹ̀yẹ ja'alaka mubarakan aynama kunt kọ́nà kó bá ń sọ ní alálùbáríkà ẹ̀dá ní gbogbo àyè tó bá wà ẹ̀rí ẹwà àdúrà ńláńlá kọ́nà kó bá ń sọ ní alálùbáríkà ẹ̀dá ní gbogbo àyè tó bá wà olórí ìsẹ̀mí ayé wa láyé àlùbáríkà ni ẹ sì rí pé nǹkan yẹn Isa ọmọ Maryam alayhi salam ó fi ilẹ̀ fáwọn Bani Israil níjọ́ tí ń sọ̀rọ̀ lórí ìtẹ̀ tó ní qala inni Abdullah ṣe máa gbọ́ kó yé yín báyìí ìyá mi kọ́ ní sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ fúnra mi ẹ̀rú sí ọlọ́run bá ní o àtàníyà alkitab ọlọ́run fún mi ní ìwé tíra ti fi jíṣẹ́ wa ja'alani nabiyya ó tún ṣe mí ní ànábì ọlọ́run wa ja'alani mubarakan aynama kuntu gbogbo ibi tí n bá wò tí n bá ń dé láyé àmọ́ ní àlùbáríkà ni náà lọ́fi sọ wípé ànábì Isa alayhi tó bá fọwọ́ wọ̀ nǹkan lára tí ìkan bá jẹ́ ní tí eribu ti ń gbẹ lára rẹ̀ tẹ́lẹ̀ eribu wọn lọ orí yóò sọ̀kalẹ̀ síbẹ̀ gbogbo tó bá fọwọ́ wọ́ lára báyìí gbogbo abó tí máa ń bẹ lára kan yóò lọ àdáàtọ̀ náà ọba ṣe tó fi sí lára yìí ẹ̀sìn máa rí níjẹ́ àlùbáríkà yìí ẹlòmíì rò pé owó nìkan níjẹ́ àlùbáríkà kò kọ́lé hẹ̀rìmà hẹ̀rìmà tí wọ́n máa value naira five million naira òpin lọ́dọ̀ ọmọ aláwọ̀ dúdú nìyẹn tó ti bọ̀ ọpọlọ wa jẹ́ tí bá ti wá ní owó tó lè máa irú ọkọ̀ bẹ́ẹ̀ sì ní téèyàn bá jẹun tó ní ọ̀làjú káàkiri láyé yóò mọ̀ wípé lára ń ti ń jó orí ayélujáwó wà kìí sóun orí kí ni sí ń jẹ àlùbáríkà ìbùkún nínú bá ń ṣe ni kọ́nà kó bùkún ọ̀nà ẹ̀ ní tí wọn kọ́ kó máa máa ni kọ́nà kó bùkún ọ̀nà ẹ̀ tí wọn júwèé kó máa máa ẹ̀kọ́ sí ọwọ́ ni ga kọ́ ọmọ ṣe freedom àmọ́ lẹ́yìn ìgbà yẹn ní tó padà wá ń albarika tí ń bẹ lára ẹ̀yẹn ń tọ́ka pọ́lọ̀ náà fọ́gá ẹ̀ lálbarika ni ìmáàmù tọrọ bẹ́ẹ̀ gbogbo ibi tó bá wà kọ́lọ̀ kó sẹ́ ó ní alálbarika so láfi rí pé kìí sọ̀rọ̀ tí ó ní àlàáfíà kẹ́nìkan fẹ́ ṣe kìí ta ẹni tó jó ń súnà wọn àwọn ọmọ tí mi wà albarika àwọn gangan lọ́mọ alálbarika <laughs> nítorí pé èèyàn ò kúnlẹ̀ àbí èèyàn ò mọ dọ̀bálẹ̀ kíyàn ẹ̀yìn ò túmọ̀ sí pé èèyàn ò wà albarika tí bá ń jẹ́ àlùbáríkà so mọ́fin ẹ̀sìn ọlọ́run màtúrò ní ó fún yàn tí bá ń jẹ́ àlùbáríkà ó so mọ́fin ẹ̀sìn ọlọ́run ẹni tí bá ń rófin ẹ̀sìn ọlọ́run tẹ̀lé àlùbáríkà ń bẹnu sẹ̀mí ayé ẹ̀ ni iṣẹ́ ọwọ́ ló kọ́ ni kéwù náà ló ké ni òwò náà ní í ṣe ni ìwé náà ló mọ̀ ni ẹja ṣe bẹ́ẹ̀ náà ah, nínú tí wọ́n fi yí wa ní ẹ̀sìn ọlọ́run haramu nìlànà yẹn ẹ má jà á lò kíyàwó rẹ kó wà ní ilé o tí sọ ń pín kankan ò dánú ẹ̀sì òun náà ti gbọ egbé kò dáwó jìnà sí ìyàwó rẹ ní àlùbáríkà lára ọkọ náà ló nínú ilé kò pa ọ́ láṣẹ ní tí ò darí láyé nítọ́lọ̀ bá ní àṣẹ inú ẹ̀sìn náà ọ òun náà ní pa láṣẹ rẹ lálùbáríkà ọkọ ni ọmọ tóbi tó ṣe wọn ò tí ì pèrún ògédé pé ó ti wọ àsìkò pé àsìkò tí wọ́n ń kírun ó ti mọ́ṣáláṣí albarika ọmọ aláàlùbáríkà ni kódà bí o tí mú wáyé tí o tí mú nẹ́kù àgbẹ̀ orí wàhálà ti wá nìyẹn ó tẹ̀ ń kà sáì náà ni orí ẹ̀ ti dọ́ta gbogbo àwọn tó kù ẹ̀ jáàmù lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kejì ní kò tí ì rí mú kò tí ì ní albarika <laughs> àmọ́ wọn tó ní albarika yìí gbà wẹ̀ mondays àwọn thursdays ṣe é gbórin ṣe é mutí àti fújì ní islam àti fújì ní fújì kò sí ti ń gbọ́nu gbogbo rẹ̀ kèsì ìrí yàn fín àmọ́ gẹ́gẹ́ pé kò tí ìrí rìsọ́ọ̀tì ẹ̀wọ̀n báyìí kò ní àlùbáríkà rárá o ẹ má jẹ́ àfẹ́ ọ̀rọ̀ àlùbáríkà sínú materialism kàwárò kó bẹ́ẹ̀ àlùbáríkà tún sí ìmáàmù ò dáwọ́ dúró níbi àdúrà yẹn ẹgbọ́n ti ń rọ́jò àdúrà láfi ní aládùúà ló ń súnà tí wọ́n súnà tí ò bá dìyẹ́ débi kó lè máa rojọ́ sọ́lọ́hùn lọ́ọ́ yé débẹ̀ àwọn àfáàgbà rèé bá tẹ̀jẹ́ jẹ́ contemporary wọ́n ṣe ti tí wọ́n fi láyé lè ti jọgọ́rùn ọdún kan lọ lóòtọ́ àmọ́ gbọ́yé wọ́n súnà ń pàdúwà ní ó máa siwaju lélẹ̀ síwájú ọlọ́run ní ilé ìkúndùnmí ilé ìkúndùnmí ilé ìkúndùnmí ìsìnkú mọ̀ sọ wípé wà ọlọ́run ti rá nìyàn ọlọ́run sì ara ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn sálàfù lélẹ̀ lọ́dọ̀ àwọn àfà tí wọ́n kẹ́kọ̀ọ́ àwọn sálàfù lélẹ̀ wọ́n tún ní wà á yẹ jà áìlàkà mímọ̀ ìdàrọ̀ tó yà ṣẹ́kà kọ́lọ̀ kó tún ṣe ọ́ nìkan náà tó ṣe wípé wọ́n bá ń bùn ní nǹkan yóò dúpẹ́ rẹ̀ ìdàrọ̀ tó yà ṣẹ́kà bọ́lọ̀ bá sóore fún yóò lè dúpẹ́ béèyàn bá sóore fún yóò lè dúpẹ́ èèyàn ṣàdúrà rẹ̀ yìí kéèyàn ó mú oore nínú gbàdúrà ọlọ́run bá ní fẹ́ dà à ń ṣe mistake tó pọ̀ gan láfàájú làwọn ata jọ́dọ̀ tí nǹkan ò tí yé wa tó nínú ẹ̀kọ́ súnnà ó ti gbọ́ yí pé gbogbo nǹkan lórí kọ́dàrú ọlọ́run bá ní ẹn tọ́lọ̀ ń wá lóun sábàbí fún tí dáadáa fi kò lé lórí kò ní dúpẹ́ rẹ̀ fún tọ́lọ̀ sì ọlọ́run sì lóun sábàbí tí fi lò tí ò fi kò lé lórí ara o ń bẹnu àkọọ́lẹ̀ lóòótọ́ ẹni tọ́lọ̀ lóòun sọ́rọ̀ bí yẹn kódà bí ìgbà ti mùsùlùmí à ń rí àtúndúpẹ́ ni kódà tí tó ṣe fún wọn bá tó kó tó wá lọ lé àfáà tó wá wá ní bẹ́ẹ̀ ni tó ah, wá bó rí ni mo wá sí ah kò rí bẹ́ẹ̀ ó dúpẹ́ rẹ̀ imam rahimahullah ta'ala sheikhul islam wọ́n tún sàdúrà rẹ̀ pé kọ́lọ̀ kó ṣe ọ́ nìkan náà tó ṣe pé tán bá sóore fún yìí lè

لا يشكر الله من لم يشكر الناس الإمام الخطابي nígbà táwọn ti ṣàrò hadith yẹn nù ṣàrò Abu Dawud wọ́n lè tó máa hadith yẹn ni wípé gbogbo oore tọ́lọ̀un bá fi rán ẹ̀dá èèyàn kan sí ọ tó tara rẹ̀ rí dáadáa tó bá dúpẹ́ fún tó ń dúpẹ́ fọ́lọ́run tó fi rán ọlọ́run bọ̀ wò ní gbọ́pẹ́ títí ẹ̀ tó dú fún yẹn àgbà tó bá tó dúpẹ́ fẹ́ nìyẹn gbogbo ọpẹ́ tó dúngbà tọ́lọ́run sórí tó ṣe fún ọ ó ṣàfihàn èèyàn kan ọpẹ́ èèyàn ó wà lọ́dọ̀ náà ni yóò wà hong fi hábì kan ni níjọba wá dúpẹ́ fẹ́ni tí ọlọ́run fi rán wàá gbà ètò fún so ká dúpẹ́ oore lára ẹ̀kọ́ ẹ̀sìn ni ká mú oore lára ni àlìmá tún ní wà ìdà tó lè yà kan tó ṣe wípé bá fi kan yóò ẹwà àwọn àdúrà yìí àwọn àdúrà la. torí pé oore ń bẹ fún mùsùlùmí kó rádà òkú ní sòrò nǹkan hmm, Ibrahim Allah ta'ala ẹwọ tíra àwọn Uddatu Sabirin gbogbo orí ayé abẹ́ sòrò ló sí nínú wòye nínú ìrísí nínú ẹ̀kọ́ ẹ̀sìn gbogbo orí ayé nínú sòrò ló sí pàápàá jùlọ sòrò

àwọn bàbá wa àkọ́kọ́ nìyẹn o àmọ́ lè débẹ̀ pápá jùlọ tó jẹ́ dáríyà o lè wà nù ìlú kan o lè wà nù mọ̀lẹ́bí rẹ o lè wà ládùúgbò rẹ o lè wà nù fámílì rẹ odidi ogún ọdún thirty years tó tún dáwà àwọn èèyàn kan sí gbà báwọn ògbọ́n ni ìyẹn ló máa ń dùn yàn jù láyé torí pé gbogbo àwọn àsìkò tí wọ́n lò fún dáwà yẹn tó bá fi ṣe sáyé ó lè ṣe kó ti mú mílíọ̀nù àwọn akẹgbẹ́ rẹ ẹjọ́ kéwú àwọn ti gbọ̀nà owó lọ àwọn tí ń ká owó bí kòkó wọ́n pà lórí wípé inna alhamdulillah nahmadu wa nasta'inu bí kò rí méjì bó kò rí kan ní mọ́ṣálásí ọba tún bẹ̀rẹ̀ báyìí kó ọmọ dìde náà ní wà wòjọ́ fún ìgbà sí ah, ìmọ̀ lásìkò láre ìbẹ̀rẹ̀ rẹ̀ kí nínú ìjókòó ní léjìn jẹ̀ lọ wá nǹkan sí

gbogbo àwọn tó rò fójọ́ rẹ̀ yẹn wọ́n dìde ní àgéǹtẹ̀ àìwọ̀lọ́ ah, tí mo wá sí báyìí ẹni tó fúnyàn lóyún gan gbé núùlù ẹni tó pààyàn lẹ́wọ̀n òde ó tún kí mo ṣe torí ọlọ́run àdánwò ni wàlá <laughs> àdánwò ni sọ́bọ̀ wọ́n sì sòrò bẹ́ẹ̀ náà ni ibi tó náírà kò ti ń jẹ tó ti ń mu bó lè yé rà dánwò pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ ìjọba ah níṣẹ́ ìjọba ẹ kú sùúrù o ẹ kú sùúrù o ẹ kú sùúrù torí pàápàá jùlọ àwọn tí wọ́n ń darí wa lórílẹ̀-èdè tá a wà yìí wọn ò múnú èèyàn dùn àmọ́ múnú èèyàn dùn yìí kí ni wọ́n fún wa lówó oṣù ń jẹ́ kọ̀lọpọ̀ òṣìṣẹ́ ya olè

torí mélòó mélòó láwọn èèyàn tí wọ́n jẹ́ lẹ́sẹ̀ tí wọ́n tún bá tí orí ńlá kan fún yẹn gan kéèyàn sí ọ̀rọ̀ sọ béèyàn ti ẹ̀ pé wọ́n sì sọ ọ̀rọ̀ ni kán pé yẹn sákìyèsí á ah, èmi náà ṣẹ̀ṣẹ̀ ní ìró lọ́bẹ̀ ọ̀sàfún ọlọ́run dákun mọ́jà kí n débi àfi yẹn ni àìkẹ̀mẹ́ ẹlòmíì tí ó takú lórí ìwà tí ò tọ́rọ̀ rẹ bá rí bẹ́ẹ̀ ọlọ́run ti gbàdúrà rẹ̀ ni lẹ́yìn náà máa wá ní ìṣẹ̀lẹ̀ ṣàwọn sẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta táwọn kàálẹ̀ yìí àwọn ni àpẹẹrẹ péyàn ṣoríire láyé àpẹẹrẹ péyàn ṣoríire láyé tí mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ń bẹ nínú wà èèyàn olóríire ẹ̀dáléèyàn kódà bẹ́yìn òjì di gọ́fúnà tó jìjì mínísà ó jẹ́ kẹrẹ tó ṣe pé wọ́n bá sórí fún imú orí ń dúpẹ́ rẹ̀ tó bá rà dánwò ní sùúrù tó bá ń lẹ́sẹ̀ ń tọrọ àforíjì àpẹẹrẹ oríire ni lẹ́yìn náà nígbà wọn sí àwọn àdúrà yìí tẹ́ wọ́n ní ìlẹ̀m arṣẹ́lẹ̀kà lọ́ọ̀lẹ̀tàn àti lọ́mọ àmàdájú kọ́lọ̀n kó bá ń tọ́ sọ́nà lọ́bí ìtẹ̀láṣẹ́ rẹ̀ annal hanifiyya tamilata ibrahim ike dájúdájú tí ń jẹ́ hanifiyya òun náà ni ìlànà nabi ibrahim an ta'budu allah wahdahu mukhlisan lahu din وبذلك أمر الله جميع الناس pẹ̀lú ìjọsìn yìí ni ọlọ́run bá subhanahu wa ta'ala fi pa ogbò èèyàn láṣẹ wa khalaqahum laha nítorí àwọn nìyẹn kama qala ta'ala bí ọlọ́run bá náà ti sọ láyé kan wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ní ìdáwọn àjẹ̀nú àti èèyàn lásán bí kò sí kí wọ́n lè máa sin ìyẹn ọlọ́run bá lémi nìkan ṣoṣo mọ̀kọ́dìmọ̀ ẹlẹ́ẹ̀kejì rèé tàkọ́kọ́ ó jádùá ilé ìjẹ́mù kọ́dímọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀dùgbọ́n tún sàdúrà náà ni jẹ́kọ̀rọ̀ yìí yé o kọ́lọ̀nkú bá ń fi ọwọ́ sí àmàna sẹ́ni tó lè máa tẹ̀ láṣẹ rẹ̀ wọ́n ní alẹ́ hànífìyà ah, wọ́n mú látara mọ́sálù sinari wọ́n mú látara alhanif hanif náà wá látara alhanf alhanf látara hanafa òun náà ní kí nǹkan kó tẹ̀ kó láyè kan sáyè mi kí nǹkan bend òní alhanif so alhanif ó túmọ̀ sí kan tó bẹ́yìn kó bí ẹbọ lọ síbi tawhid ó bẹ́yìn kó níbi kúfúrò lọ síbi iman ó bẹ́yìn kó níbi bídíà lọ síbi kíni sunna ó bẹ́yìn kó bí máṣíyà ó lọ bí tọ́wà so lásán kọ́ ni Allah subhanahu wa ta'ala tó gbà náà Ibrahim ní alhanif alhanif ó gbàròyìn ó lẹ́ni àkọ́kọ́ lókè ìpìláyé tí ó gbàròyìn alhanif torí pé alwala walbara ó tún sáà náà Ibrahim yányá kò compromise bó ti wò ó mà ẹmọ tó bá lè dáyè yẹn bàbá tó bíyàn rárá bó ti wò ó rí máa fún yín níwọ̀ yín àmọ́ mi ní báyìí ṣe ń sẹ́yìn ṣe ayé òde òní ọmọ burúkú ni wọ́n ti ẹ̀sí ilé ìdáná kónú fámìlì tipẹ́tipẹ́ báwọn ló ń bẹ tí wọ́n ń sun tí wọ́n ń sunú yàrá ìyá ọmọ tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n jò nínà ìwọ láàrin gbogbo wa ń bì wá nígbà yìí òní òní bá wa satia bá saná kàlímà ẹbọ là ń ṣe àǹtí bídíà tí ìyá rẹ̀ ò bá lè bọ́ sọ̀rọ̀ wà tí ìyá rẹ̀ kú kò nílé ni wọ́n sì àtẹ́rù wà tí yàrá ìyàwó jò dànù. sọ́dọ̀ wọlé wàlbàrọ̀ òní wọn ò jálè gba àwọn àfáà tá sọ yìí nílẹ̀ káàrọ̀ òjìrí wọn ò jálè náà wọn ò pa yẹn wọn ò gbowó òṣèlú kẹ́ni wọn ò dìbò àmọ́ àníṣírìkù ń bẹ nínú mọ́kàlì yìí a ní bí sàárè tẹ́ ń lọ yìí tẹ́ fi lọ ń fọlá àwọn kan tọrọ tẹ́ ń gba tẹ́ ń rò yìí àní ẹbọ ń bẹ níbẹ̀ sáà níbà yín sí ma a ní gbogbo tẹ́ ń tẹ́lẹ̀ ń wọjọ́ júmọ́ àyè ẹbọ níbẹ̀nu sófì ọ̀dà a fọ straight ẹ tí wọ́n kò fi ní sí láyé má ìyá rẹ̀ náà sì jẹ ìyá tí ìyá rẹ̀ bá lè pè sàkíyèsí kí òkú rẹ̀ ní jẹ́ mọ́ mùsùlùmí wàhálà kàdà hànífíyà nìyẹn ìyẹn láti máa máa iwu ewu tí Ibrahim alayhisalam tó là kọjá nígbà tó ṣe dáwà ti jẹ gbogbo tí wọn náà bá ń kojú lẹ́nu lọ́dọ̀ àwọn tọ́jálá súnmọ́ rẹ àbáwọn òbí àbẹ́lẹ́jọ́ tó ti kéw ìnira tí wọ́n fi ń kẹ́ yẹn yíjẹ́ kó lè apíṣẹ́ẹ̀tì ìnira tí Ibrahim rí náà lọ́dọ̀ àwọn èèyàn níjọ́ kìíní àná tí wọ́n rọ aburú wípé ní pẹ́ sọ sínú tábà ilé sún tábà ilé súná tó bá jóná ìlú tiẹ̀ sì wá rójú ó ráyè kò ní sí nǹkan tí ó máa pariwo pé mọ́sẹ̀ bọ́ mọ́ ibi táwọn èèyàn náà sì ń lọ ọ́nùlú náà nìyẹn káàkiri àfẹ́ máa gbọ́ dáwà pé tàwọ̀hídì nìkan ní bẹ ṣíríkù ẹmọ́sẹ̀ mọ́ àwọn èèyàn fẹ́ gbọ́ ibi táwọn èèyàn lọ nìyẹn láwùjọ káàkiri kìí sọ̀rọ̀ nàìjíríà nìkan mọ́ lẹ yorùbá nìkan gbogbo àfẹ́ olùkòkò tó bá ti dúró lórí wípé ẹmọ́sẹ̀ bọ́ mọ́ lòun máa sọ gbogbo ọ̀nà ní òfìtì máa ìzẹ̀ ànímọ́sọ mọ́ bọ́rọ̀ politics ń sọ discuss ẹ̀ náà ọ̀rọ̀ economy discuss ẹ̀ ó sáà nímọ̀ nípa ẹ̀ jẹ́ ká mọ̀ tí Islam sọ nípa ọ̀rọ̀ marriage àwọn ọ̀tọ̀ láti sáà ń bẹ́ ń bẹ̀ àwọn culture ṣàlàyé rẹ̀ náà àwọn ọmọ ẹgbẹ́ kẹ mọ́rùsọ pàrọ̀ mọ́rùsọ lóńdè mọ́rùsọ kìíní kan wọn ò fẹ́ láti pìlẹ̀ ní tó sáwọn tí wọ́n ń jẹ onídìí ẹbọ pọ̀ nínú àwọn èèyàn ẹ̀sìn mọ̀ ó fẹ́ ọ̀nà jẹ ọ̀nà mọ̀ yìí ó lágbára gan-an tẹ́bá ilé takò ẹbọ ẹmọ iye àwọn èèyàn tí wọ́n sọ fáńdì ẹ̀ tí ò bá fẹ́ bọ́ lù má nínú ẹjọ́ ọ̀kọ́ sọ fáńdì ẹ̀ púpọ̀ jù láyé àwọn afọ́njẹ́ àlàbí ni àgbà ti báyé wọn jẹ́ kí ni ó fi jẹ́ èèyàn mọ́ <laughs> tò lẹ́fi rí pé bẹ́ẹ̀ bá ń wa òjò wọn lẹ́ Yorùbá àwọn tọrọ wọn lè àgẹ́sìn súnà jù láyé àfọ́njẹ́ àlàbí ni kódà ọ̀tá tí wọ́n ṣe sọ súnà kírísítẹ́nì yìí tó ń bá lọ yìí ah hey kí lájẹ kí láti mọ̀ jẹ báyìí bẹ́ẹ̀ sì ni ala ní ṣèjẹ̀mú fẹ́ dà Allah subhanahu wa ta'ala ó já mọ̀ wípé ìlànà anábì Ibrahim ní alhànífíyà kò dá ẹbọ papọ̀ mọ́ tawhid kò dá kèfèrí papọ̀ mọ́ iman ó yàn lọ́tọ̀ọ̀tọ̀ ni kẹbọ dúó láyé rẹ̀ ká àmọ́ ìdápapọ̀ ìdápapọ̀ yẹn dẹ́sìn irú ìdá òdodo papọ̀ mọ́rọ́ kìí jẹ́ kó òdodo ráyé hàn sáwọn tán fẹ́ ṣe ní gbogbo ẹni tó bá jọ ń súnnà ní mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ rẹ̀ hàn sáwọn èèyàn má da papọ̀ tó ráwọn èèyàn nílé fẹ́ ṣe nǹkan òsì yáwọn èèyàn níwọ̀n tí ó lò pé nǹkan yáwọn èèyàn nǹkan ò èèyàn rárá bó ti wó má má da ìlànà ànábì Ibrahim ni alayhi salatu wassalam kódà bó ti kó ha mọ́ ọ tó bó ti kó há mọ́ ọ tó láwọn kan fẹ́ kó fún ní àlùbárọ́ nínú àwùjọ kó jìnà sí wọn yẹ́nyẹ́ bó ti kó há mọ́ ọ tó pé bá ríra yẹn lè mọ́ kíra yẹn lòótọ́ mọ́ jẹ́ káwọn èèyàn rí ọ lóríkì àgbátara wa ìjọ tí ẹlẹ́bọ nínú aláfà ẹlẹ́bọ nínú mùsùlùmí oníbídíà nínú aláfà tó bá lè mọ́ sọ pé lágbájá ààrẹ bàbá kẹ̀kẹ́ àkàkíra wa ni dóòlù tó níyà wà sí àmọ́jọ́ tẹ́lẹ́bọ aláfà ẹlẹ́bọ kìí sáláfà tí máa lè mọ́ sọ pé ẹ̀sẹ̀ lágbájá ogun tó ń sọ yóò sọ náà ni a máa bá ti ń gbára wa ọ̀rọ̀ yẹn ní di tafsir tafsir èwo èwo ló rújú nú ẹ̀ onígbogbo ẹ̀ṣẹ́jọ́ máa ń ṣe yẹn ọkàn sọ́nú ọ̀rọ̀ ní pé ẹmọ bẹ́ẹ̀ ṣẹjọ́ máa ń bára yín lò ah bọ́lẹ̀ sí bára yín lò ó ní tafsir èwo ìsì kọ́mọ̀ òsì mọ́ nìyẹn lójú òdodo náà kódà bí ènìyàn bá pa yín pọ̀ gan jẹ́ kó máa fúnra mọ̀ wípé ó pàpà ń sọ́wọ́n gbà ní ìtẹ̀yìn ṣe yẹn fẹ́ àná dáa ìtẹ̀yìn ṣe yẹn fẹ́ àná dáa torí pé àwọn fẹ́ pèrò sọ́jà ni ṣùgbọ́n ilé ni ìlànà náà Ibrahim alẹ́sọ̀látọ̀sẹ̀lá ìlànà yẹ́ ti yí an ta'budallaha wahdahu mukhlisan lahu din oníkó jọ́sùn fi ọlọ́run ọba lóòní kan ṣoṣo kó sàfọ̀mẹ́sì yẹn fọ́lọ́run lahu din ọlọ́run ọba ló lẹ́sìn àwọn kan tí ìmáàmù sanbi rahimahullah ta'ala bó ẹ̀kẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ ẹ̀sìn yìí tó mọ́ lọ́lọ́run bá ní ẹ̀sìn tẹ́ dá gbogbo ẹ̀ papọ̀ yẹn ọlọ́run bá wò kìí ṣẹ̀sìn tọ́lọ́run ala lillahi ad pure religion ní tọ́lọ́run gbogbo ìdá nǹkan papọ̀ mẹ́sìn yẹn ọlọ́run bò ní gbà oníyàn tó fi ṣe kódà kó ṣe wípé kìí ṣẹbọ tó fojú ọ̀nà èèyàn tó ń kó sí ó tún jẹ́ bọnú ọkàn ẹbọ kárí ni ó léwu jẹ́ mọ́ mùsùlùmí torí pé ó ta ṣe lẹ́yìn ọjọ́ kan èyí pọ̀fọ̀ kìí gbékèdè ẹgbẹ́ra wo kò sí mẹ́ àmọ́ gbogbo tó ń ṣe mẹ́sì náà bíi pé èmi náà ni èmi náà ni ìpàdé tí òun bá ti tọ́ sí báyìí pé wọ́n fẹ́ ṣe pàdé lórí ẹ̀sìn nínú ìlú náà bá ti tọ́ sí yóò yarí ní nígbà kí nìkan ẹmọ pátá àwọn àbáwá kó nílùú ni ẹwà fọwọ́ kó yan fámìlì wa kéré ìgbà mi máa tẹ̀ sí ah ah ẹ̀lẹ́jìlì dín ẹ̀lẹ́jìlì dín nítorí ẹ̀sìn náà ni àbáfẹ́ protect image the family àbáfẹ́ protect image the àfá gbẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn bàbá tán kọ́ wọn kí ó fi tí wọn náà sí tí wọn náà fáwọn náà ẹ̀kẹ́ mọ̀ ó pàgbà fà náà ni wọ́n ẹgbẹ́ fún wọn níwọ̀ tí wọn náà ṣé right àfá ló fẹ́ protect àbí right ẹ̀sẹ̀ ó yẹ ká gbọ́ yé wọ́n lálàá sí ànábì Muhammad alayhi salatu wasalam wọ́n lálàá sí àwọn sọ̀hábà ẹ̀rọ ọ̀rọ̀ sọ ẹwà protect ilé kéwù láì nìkan ò lè sọ́sọ́gúsọ sí ilé kéwù tààrà ti parí oṣù wọ́n lè sọ́sọ́gúsọ sánàbì tó pilẹ̀ kéwù wọ́n lè sọ́sọ́gúsọ sáwọn sàhábà tí wọ́n jẹ́ ọmọ kéwà kọ́kọ́ fánàbì kí wọ́n sì ń pampa lé kéwù yín wọ́n ní ẹtú kòríkúlọ́mù lé kéwù yín ṣe káwọn ọmọ táìmọ̀ rẹ̀ nílẹ̀ kán lè gbàgbọ́ yé kán lè gbàgbọ́ yé ẹ̀sìn gbogbo mọ́ǹtì kí nkẹ̀kẹ̀ falẹ́sàmà yọkù ẹ̀sà tí ìdà rọ́pò rẹ̀ fífíkì rọ́pò rẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ló bá parí lógún bá dé kí là ń protect ga then ṣe personality àfáyín lẹ́yìn tó ń protect àbí tẹ́yìn kan báyìí ló sọ pé àfáyín ṣe mistake báyìí ee ogun ó dìde ni tẹ́yìn kan máa ń là kó òun àti ṣe ni tẹ́yìn kan lè bọ́ kó òun pé èèyàn ń sọ kù díẹ̀ káàtó ni tẹ́yìn máa yìí sọ tó kù díẹ̀ káàtó èèyàn méjì náà ni ó correct èèyàn hasan al-qasdi wa sayyi al-qasdi ni wọ́n máa ń criticize èèyàn ẹn tí èròǹgbà rẹ̀ dá sí èèyàn ó criticize èèyàn ẹn tí èrò ti dá sí èèyàn tó fẹ́ ṣèkítà ó criticize bó ti mọ́ wà káàkiri láyé nìyẹn bó téèyàn bá ṣàṣìṣe àbó sọ̀rọ̀ sọ dandan náà ni àwọn tọ́lọ́ bá ní kán mọ̀ ń pè nígbà kíyèsí àwọn tọ́lọ́ wá ní kó mọ̀ méjì náà ni wọ́n bá ti sọ ẹlòmíà tó pé òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun wá ṣiṣẹ́ èèyàn káàkiri ni oníkèéta lòun tẹ̀sírí tẹ̀rántí ẹni tí bó ṣe báyìí ẹni tí bó ṣe báyìí ẹni tí bó ṣe báyìí ẹni tí bó ṣe báyìí àwọn lérò tí ò dáa nìyẹn èyí tó lérò tí ò da kó tó sọ síta yóò kọ́ pè ọ́ ẹ sì sọ̀rọ̀ báyìí tí ra yín kẹ́ ẹ̀kọ́ báyìí ẹ̀dàkọ̀ ẹ̀wòye sí o yóò pìfà kó ń pè ọ́ ní kọ́kọ̀ ju pé kó mọ wá ṣe kí tẹ̀sí ìgbà torí ìtì ẹ lọ ṣùgbọ́n àti kíní àti kejì èyí tó kàn wọ ni wípé sódodo ń bẹnu tí wọ́n fi criticize mi tí àwọn allegations tí wọ́n lẹ́jẹ̀ against mi wọ̀nyẹn ṣé mo kó sínú ẹ̀ a yẹn tó rà mí ṣe wọ́n kọ́ orúkọ ẹmọ́ sí criticize ní àwọn ìyá yẹ̀yẹ́ mi ní àwọn ìyẹ̀sẹ̀ kìíní kan hmm, ìyìn yẹ kọ́kọ́ lókọ́ kàyànà tó kọ́ kàyàn ní pẹ́tẹ́ tí wọ́n ní mo ṣe yẹn tó fi ń bà mí lókọ̀ jẹ́ yẹn ṣé mo ṣe tí má ti ṣe jẹ́ ìyá fẹ́ kíni ṣẹlẹ́bùn jẹ́ sí torí pé ẹ̀sìn ọlọ́run bá ní ẹ̀sìn ọlọ́run lè bàjẹ́ torí bí àwọn kan bá ti ń ṣe pálapàla tí ò lójú lójútùú àmọ́ ara àwọn ìlú tí wọ́n sì mọ sí sísè mọ nítumọ̀ ṣùgbọ́n káwọn máa ń bàjẹ́ lábẹ́ ẹ̀sìn òfin ẹ̀sìn yẹn ká tẹ̀lé bí Allah subhanahu wa ta'ala bó ṣe gbé kalẹ̀. Sheikhul Islam wọn ni wà bí dhalika amara Allahu jami'a an-nas pẹ̀lú ìbádà tawhid yẹn ni ọlọ́run bá pa gbogbo èèyàn láṣẹ. ká jẹ́ muwahhidun mùsùlùmí nìkan kọ́ gbogbo ìrìn ẹ̀dẹ́ èèyàn àtàjẹ̀nú islam ní kó jẹ́ mùmí ọlọ́run pè èèyàn kan lẹ́lẹ́sìn ní gbogbo wa báyìí ní ká jẹ́ mùmí èèyàn ọlọ́run sọ wípé ẹ̀lì jẹ́ náà sára ẹ̀lì jẹ́ yẹ̀wúdí ẹ̀lì jẹ́ kò fá ẹ̀lì jẹ́ mùsùlùmí èyí tó rẹ́sẹ̀ gbogbo wa jẹ́ ajẹ́ mùmí èèyàn ìlànà tí wọ́n bá wọ́n ń gbà á sin lọ́hùn tí ò bá ti jẹ́ mọ́ ìlànà tàwíìdì sí wọ́n bá bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí náà lábẹ́ ìsìláàmù rẹ náà tọ́nà tó fi ń gbà tí ìsìláàmù bá ti ń lọ bí wípé o tún mú nǹkan mọ́ nǹkan jìnà sí àwọn bàbá ní yóò bá fọwọ́ sí bàbá lè dáwọ́ lé e. ha àlùbáríkà ò ní gùn àwọn bàbá èwo lábẹ́ ìsìn wa táwọn bàbá ti ní ká máa lọ ha àmọ̀ pé wúwà ń bẹ̀ àwọn bàbá èwo là kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ láfi ní bọ́lọ̀ wọn bá sí rọrùn fún yàn tí yàn ní ìgboyà débẹ̀ àti ìgbékalẹ̀ ọ̀rọ̀ kódà ní tí èyí ṣe mùsùlùmí tẹ̀yìn jọ ń sàtìpapọ̀ níbi ọ̀rọ̀ ayé ẹ̀jọ́ ń jẹ́ mọ̀lẹ́bí àbẹ́jọ́ ń jẹ́ kínní jẹ́ kó máa mọ̀ nínú rẹ àtọ̀rọ̀ rẹ wípé ìsìláàmù nìkan náà lọ́nà torí pé nínú ayé tó ń lò mọ̀lẹ́bí yẹn títí ẹ bá náà ó dùn ibi iṣẹ́ ọwọ́ tó ẹbà dunú wọ́n ra mọ́tò ẹbà dunú wọ́n sì mọ́nà ilé ọkọ ẹ̀yìn náà ìjọ ń jẹun bẹ̀ bẹ́ẹ̀ ni tí ìkàkejì náà bá ṣẹlẹ̀ sí ní kíjábú láyé náà inú ẹ̀ náà ó bàjẹ́ ò ní kó sọ orúkú jẹ́ kírísítẹ́nì àbójú kìí ṣe kírísítẹ́nì ó jẹ́ mọ̀lẹ́bí rẹ ni ó jẹ́ alábàgbé rẹ inú ẹ̀ náà ó bàjẹ́ bá ìlú ìṣẹ̀lẹ̀ sí lábájá ìsí bà mínú jẹ́ o bá kọ́ mi náà bá bẹ̀rù tí ó padà pàdé wájú ọ̀nà tó bá kú lórí kúfùrù náà ẹ ó bá ti ń súnmọ́ wọn àjọba mi tó ti lérè ẹ̀ ibì kan bẹ mọ̀mọ́ kèé lérè kèé lérè <laughs> ibi tó ti ń lérè níbi tó bá ti ń forí kanlẹ̀ àfihàn hmm. hmm. àwùjọ <laughs> ó tún dákẹ́ ẹ̀yọ̀ òbí mélòó kan sí ìjọba ẹ̀ tó ń sọ̀rọ̀ <laughs> màmá ó ní bí ó ti ń lérè وهكذا تريد لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم àbẹ́jọ mẹ́lábẹ́ islam náà ni àmọ́ àwọn àkídà súfí àkídà ṣíà nǹkan yẹn náà ló fi ń ṣẹ̀sìn àkídà kàwárù ìjọba àwọn èèyàn kéfìrí káàkiri náà ló fi ń ṣẹ̀sìn ẹ lè máa wọra yín ẹran o ẹ̀bá ìtúnjọ ń sọ̀rọ̀ mọ́ ni ilé náà takò usulu ahlu sunnah ilé náà takò mú kílé nìkan náà ó léwu yàn wájú ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ́ kára náà fàkà tí wọ́n fàṣẹ fàṣọ ẹ̀ bí àwọn èèyàn náà ṣe mistake ni nígbà tó ti ráwọn àfà lásìkò tiẹ̀ tí wọ́n ní mistake làwọn àfà yẹn ṣe má tẹ̀lé fàtàwọn yẹn máa mú eléyìí ilé ilẹ̀ yìí wá fún tó tọ́kàn yẹn ba èrè lórí ẹ̀ lè máa wọra yẹn náà gbogbo ẹ̀ náà ẹ̀ mọ̀ pé ra yín sàkíyèsí kàn wá ní sùúrù pẹ̀lú àwọn èèyàn torí tẹ́yìn kan ti fi ń sin lọ́run nínú ìgbàgbọ́ tiẹ̀ fún fifteen twenty years ó lè gbà lọ́jọ́ kan kò sí gbà lọ́jọ́ kan ibi tá a ti máa ní iṣu nìyẹn a ní mo ti fẹ̀rí hàn mo ti ṣe kọ́mọ fújà wọ́n ti ti gbọ́ fújà ó wà mùtẹ́rẹ̀ kọ́mọ wújà kọ́mọ wújà wọ́n wújà gan òye wọ̀ gan tó ń ṣe kọ́mọ rẹ̀ báwo èèyàn èyí tó ń ṣe kọ́mọ wújà gan túmọ̀ náà ayẹyẹ gan tó ń ṣe kọ́mọ wújà túmọ̀ rẹ̀ gan ká gbọ́ lédè Yorùbá túmọ̀ rẹ̀ ẹ̀sìnbá àwọn fáà ṣe wọ́n ṣe ìsìnbà tọ́ọ̀tù kí ni túnmọ̀ ìsìnbà tọ́ọ̀tù gẹ́gẹ́ èdè Yorùbá tó bá ṣe máa sọ fúnra wa nìyẹn nìkan jò ní ó Maka ló lọ sí UK ó ló Queen Elizabeth lọ́wọ́ ó ní wàkà àṣẹ rẹ̀ láàkọ́ náà ó bọ kẹfẹ́rí lọ́wọ́ ìkejì ó tún gbóbìnrin ní kẹfẹ́rí ní ọba Saudi àfá tó ń fẹ́ bá sọ̀rọ̀ ní ìjọ mọ̀túnmọ̀ hukumu tó ń gbé wa ọlọ́mọ̀túnmọ̀ rẹ̀ ó dà kí ìsúnmọ̀ gan lélẹ̀ Yorùbá olókùnmù ní hukumu àà rárá ẹwà ìmọ̀kan kí ni túnmọ̀ hukumu gan ogbólò hukumu lélẹ̀ Yorùbá kí ni túnmọ̀ mo sọ pé ati baba yi yìí ta'ala tí wọ́n ń ṣe síwájú wípé tí máa ti ń kọ síra tó máa fi kò ń gẹ́ bó ti ka mi ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lò ní nǹkan àrùn síra ìdákéjì ẹ̀ ló ń gbọ́yé tó ń lò tó pé máa fàbí méjì kalẹ̀ tó kà tú ah, ìkàwùkà ló kà jáde ló tú yìí ó kò ti wò kóhun ti gbọ́ ẹ̀kọ́ wa ìlú náwó lọ́gà ti ń bẹ sọ́rùfù sí wà yóò bá máa lọ sórí íńtánẹ́ẹ̀tì yóò bá máa kó tíra jáde ọmọ print ẹ̀ yes èmi náà ti ní ṣùjá ti ní ṣùjá ó jẹ́ ìwọ lóní. wọ́n á dá fìtínà lẹ́ sáàrin súnmọ́ burúkú fìtínà wá kún ta kárin ó náà rí pé ń sọ̀rọ̀ kúfùrù àti ṣe kọ́mọ̀ ṣùjá gbàtí ó sì ti gbọ́ báyìí ah ah ìgbà tí ò gbọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn àtúnlè lọ sí ànígbà tí wọ́n ti ṣe kọ́mọ̀ hújá tí ò sì gbà lẹ́nu tẹ̀ ní ìsìn ipò owó ló wà ah, mọ́gbọ́lọ́dọ̀ àwọn sáráfù yẹn ìtẹ́dì wùnyẹn o ah, <laughs> lọ́dọ̀ tí ẹ wá ń kọ́ lọ́dọ̀ tí ẹ wá ń kọ́ ó sì gbọ́dọ̀ sáráfù àwọn sáráfù ó ti gbé dàjú àwọn sáráfù wa ìwọ ẹ̀mọ̀ pé bá òjò sí àwọn ah, ò ní wà òjò láìpò fẹ́ ò ní wà òjò ìwọ náà gbọ́dọ̀ bà dá ẹni ẹni tẹ́sìn lè lórí pé tó níṣẹ́ ọwọ́ gan bá kọ́ sẹ́yìn orí tó bá ti freedom yóò dáràn oníṣẹ́ ọwọ́ tí ò bá kọ́ sẹ́yìn orí tó bá ti freedom yóò dáràn ṣẹwárí ọ̀ràn sí bricklayer àbí furniture àbí kíní tó kọ́ tó kọ́ sẹ́lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tí ò kọ́ sẹ́yìn orí tí ń dá lọ́ràn yẹn gbèsè tẹ́ńtì òkèké yẹn yóò mọ dánú ẹ̀sìn ju tàwọn yẹn lọ. na'am agbọ́dọ̀ gbọ́yé o kama qala ta'ala gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ti sọ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni mi dára àjẹ̀nú àti àwọn èèyàn lásán bí kò sí gbígbọ́n lè máa jọ́sìn fún mi ọlọ́run ọba kí wọ́n lè mí nínú ìjọsìn àwọn èèyàn kúkú sin lọ́wọ́ wọ́n ti máa ń sọ ṣùgbọ́n wọ́n ń sin nǹkan míì pẹ̀lú ọlọ́run ọba ó ń kírun ó tún bọ Ṣàngó ó ń kírun ó ń bọ Ògún ó ń kírun ó ń pe Sheikh Abdulkadir Jelani ó ń kírun ó ń pe Sheikh Ahmadu Tijani ó ń kírun gbogbo eléyìí náà ẹ bá bi wọ́n léèrè wọ́n láwọn òkú sẹlẹ́bọ àwọn ń sin lọ́hùn àfi ó ṣe kókó èèyàn ń sin lọ́hùn kó mọ̀ sí nǹkan ní ìpẹ̀lọ́lọ́ ní jẹ́ta òfin tí èèyàn bá ti ń sin nǹkan ní ìpẹ̀lọ́lọ́hùn bó ti wù kéṣù máa ń ṣe lọ́yìn fún èèyàn tó àbí kó mọ ṣe lọ́sọ̀ lójú èèyàn tó pé èèyàn sin lọ́hùn èèyàn ò sin lọ́hùn o lójú Allah subhanahu wa ta'ala kì í sọ bá tí ó fara má kábàwó rogún Allah subhanahu wa ta'ala kójú yé wa jù báyìí lọ la ilaha illallah tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá á tẹ̀síwájú láti parí abala tó kù níbi muqaddima yìí ká tó wọnú lubbul kitab subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk